ìjíròrò àpérò àfihàn ètò ìfọ̀rọ̀wẹ́nilẹ́nuwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ètò Hiya Nigeria. ètò lórí amóhùnmáwòrán yìí tó wá láti jẹ́ kí àwọn Nàìjíríà ní ìṣọ̀kan. ètò tó ṣe àgbékalẹ̀ àmì orílẹ̀-èdè wa lọ́nà tó yàtọ̀. bẹ́ẹ̀ ni Hiya Nigeria jẹ́ ètò tó wá láti ṣe àsopọ̀ ìṣẹ̀lẹ̀ tó ti kọjá àti tòde òní fọ́jọ́ iwájú tó dára. a ó máa ṣe àfihàn ètò Iya Nàìjíríà lọ́jọ́ mẹ́rin lọ́sẹ̀ lórí NTA StarTime láago mẹ́fà nírọ̀lẹ́. ọjọ́ ajé fún èdè pidgin. lórí NTA Entertainment. ọjọ́ ìṣẹ́gun fún àwa èdè Yorùbá. ìyẹn ìkànnì Oòduà. ọjọ́rú fún èdè hausa. lórí NTA hausa. ọjọ́bọ̀ ní èdè Ìgbò. lórí NTA Igboezue. a ó mú ètò yìí wá láti iléeṣẹ́ amóhùnmáwòrán ilẹ̀ nàìjíríà pẹ̀lú. ìfọwọ́sowọ́pọ̀ Zegis Artistics. ẹ darapọ̀ mọ́ wa láti ṣiṣẹ́ fún ìdàgbàsókè nàìjíríà. kíyá nàìjíríà.